Let us pray. Our Father, we thank you for our Bible study today. We thank you because you have commanded us to study your word. It will be a sign of neglect and disrespect to you if you give us the word and we are not willing to listen yóò jẹ́ àmì pé a ò bọ̀wọ̀ fún yín àti pé a yí aláfara nígbà tí ẹ bá fún wa ní ọ̀rọ̀ yín tí a ò sì kọ́ bí ara sí. It will reveal the lack of fear of the Lord if we are not willing to study your word and know what your will says. Yóò fi hàn wípé a ò bẹ̀rù ẹ̀yin Olúwa Ọlọ́run wa nígbà tí a ò bá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín kí a mọ tí ọ̀rọ̀ yín sọ. And it will be a sign of faith and love and respect when we study your word and we're willing to obey that word. ó sì tó jẹ́ àmì wípé a ní ìgbàgbọ́ àti pé a bọ̀wọ̀ fún èyí olúwa ọlọ́run wa nígbà tí a bá kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yìí tá a mọ tí ń bẹ nínú ọ̀rọ̀ náà. and we thank you for the love and the interest and the zeal you have given us to always come like this and listen to what does say the Lord. A sì fi ìyìn fún orúkọ yín fún ìfẹ́ tí ẹ fi sínú ọkàn wa láti wá sírú ẹ̀kọ́ Bíbélì báyìí kí a bá lè gbọ́ pé báyìí ni Olúwa wí. And we are praying that your purpose and intention in bringing us to hear your word will be fulfilled in Jesus' name. A sì ń gbàdúrà yìí pé ète tí ẹ ní lọ́kàn láti mú wa wá láti wá gbọ́rọ̀ yín yóò di mímú sẹ́nu ayé wa ní orúkọ Jésù. Whereas that as we open our hearts to your word, the Spirit of God will speak to every heart tonight in Jesus' name. A ń béèrè wípé bí a ti ń sí ọkàn wa payá fún ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ni ẹ̀mí yóò ṣiṣẹ́ ìránṣẹ́ nínú ọkàn wa ní orúkọ Jésù. We pray that the ministry of the word will be fulfilled in every heart and life. A gbàdúrà pé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà òun yóò di mímúṣẹ nínú ayé àti nínú ọkàn olúkúlùkù wa. We pray that none of us will miss what you have for us. A gbàdúrà pé ẹnikẹ́ni nínú wa àní kùnà ohun tí ẹ ní fún wa. In Jesus' name we pray. Ní orúkọ Jésù ni a gbàdúrà. We come to our study tonight and we're going to look at Hebrews chapter 4. A wá sínú ìkẹ́kọ̀ọ́ wa ti àṣálẹ̀, a ó sì máa wo Ébérù orí kẹrin. We have already looked at the first part of Hebrews chapter 4. A ti wo ipa àkọ́kọ́ ìwé Ebéèrú orí kẹrin náà. In that first part, we we're exhorted and encouraged to enter into the rest of the Lord. Ní ipa àkọ́kọ́ yìí, a ṣẹ̀ṣẹ̀ rú wá sókè tán ni tí a sì gbà wá níyànjú láti wọ inú ìsinmi Ọlọ́run. And we're told of the present rest and the final full eternal future rest. A sì sọ fún wa nípa ìsinmi ti lọ́ọ́lọ́ yìí àti ìsinmi tí ó jẹ́ àṣekágbá ìsinmi. When we believe on the Lord Jesus Christ, we enter into his rest. He says, I will give you rest. There is no peace, there is no rest to the wicked, says the Lord. But as we believe on the Lord Jesus Christ, we have peace with God. And for those of us who have entered into that trust, there is joy in our heart, there's joy in heaven on our behalf. Ẹ fún àwa tí a sì wá wọnú ìsinmi náà wàyí, ayọ̀ ń bẹ nínú ọkàn wa bẹ́ẹ̀ ni ayọ̀ ń bẹ lọ́run lórí wa. But the passage we studied last week also warned us of the danger of failure to enter into his rest. Ibi tí a sì ti kẹ́kọ̀ọ́ ní ọ̀sẹ̀ tó kọjá, ó tún kìlọ̀ fún wa nípa ewu tí ó wà nínú kíkùnà láti wọ inú ìsinmi náà. And he tells us of the doom and the suffering and the agony of those who miss the final future rest. Bákan náà ló tún sọ fún wa nípa wàhálà àti ìrora ńlá àti ẹ̀dùn ọkàn láàyè tí yóò dé bá gbogbo àwọn tí wọ́n bá kùnà ìsinmi ayé ayé. By way of remembrance, look at Hebrews chapter four verse one. Kí a bá lè rán ara wa létí lẹ́ẹ̀kan sí ẹ ká wo Hébérù orí kẹrin ẹsẹ̀ ìkíní. Let us therefore fear, let us therefore tremble, let us therefore watch, lest a promise being left us of entering into his rest any of you should seem to come short of it. Nítorí náà, ẹ jẹ́ kí a bẹ̀rù nítorí náà jẹ́ ká wá rírì kí a tẹríba bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni inú yín kí ó má bàa dàbí ẹni pé ó rẹ̀. For to us was the gospel preached as well as unto them. But the word preached did not profit them, not being mixed with faith in them that had it nítorí pé a ti wàásù ìre fún wa gẹ́gẹ́ bí fún àwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire nítorí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́. But we which have believed do enter into rest as he said I have sworn in my wrath if they shall enter into my rest although the works were finished from the foundation of the world. Nítorí pé àwa tí ó ti gbàgbọ́ wọ inú ìsinmi gẹ́gẹ́ bí ó ti wí pé bí mo ti búra nínú ìbínú mi wọn kì yóò wọ inú ìsinmi mi bí ó tilẹ̀ ṣe pé a ti ṣe àṣeparí iṣẹ́ wọn ni láti ìpìlẹ̀ ayé. You will see that this was talking about the generation of the children of Israel who were in the wilderness and they wandered in the wilderness and they perished in the wilderness. Ó rí wípé ibi tí a kà ń sọ nípa ìran àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ń rìn ní aginjù tí wọ́n ń rìn bọ̀rọ̀ ní aginjù tí wọ́n sì ṣègbè nínú aginjù. The provision was there for them. A ti ṣe ìpèsè yìí fún wọn náà. The promise of the Lord was given to them. A ti fi ìl ìlérí Ọlọ́run fún wọn náà. The power of God was available to take them there. Agbára Ọlọ́run wà ní àrọ́wọ́tó láti mú wọn dé ilẹ̀ ìlérí. But they drew back, they were not willing to enter. Ṣùgbọ́n wọ́n fà sẹ́yìn torí pé wọn ò fẹ́ láti wọnú rẹ̀. It was their problem and the event of Kadesh Barnea. Ẹ eléyìí ni wàhálà wọn àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kades Barnea. They listen to the evil report. Wọ́n fetí sí ìyìn búburú. They were afraid to move on into the promised land. Ẹ̀rù á bà wọ́n láti tẹ̀síwájú láti wọnú ilẹ̀ ìlérí. In fact, they were planning they would go back to Egypt. Wọ́n tilẹ̀ pété pèrò láti padà sí ilẹ̀ Egypt. And they even wished they were dead in that wilderness. Ó tilẹ̀ wá wù wọ́n pé kí wọ́n tilẹ̀ sìnkú wọn nínú aginjù yìí. And the Lord said, as they had said, so I will do unto them. Olúwa wá fi òtẹ́lẹ̀ wípé bí wọ́n ti wí gan bẹ́ẹ̀ ni yóò ṣe rí fún wọn. although the promise had been made. bó tilẹ̀ jẹ́ pé a ti fún wọn ní ìlérí. the provision had been given. ìpèsè ọlọ́run bẹ ní àrọ́wọ́sọ. and the power was available. agbára ọlọ́run sì ń bẹ nítòsí. because of their own unbelief they were not able to enter in. ṣùgbọ́n nítorí àìgbàgbọ́ wọn wọn kò lè wọnú rẹ̀. it says in verse six. ó sọ ní ẹsẹ̀ ìkẹfà. seeing therefore it remained that some must enter therein and they to whom it was first preached entered not in because of unbelief. Nítorí náà bí ó ti jẹ́ pé ó kù kí àwọn kan wọ inú rẹ̀ àti àwọn tí a wàásù ìrere náà fún ní ìṣáájú kò wọ inú rẹ̀ nítorí àìgbọràn. That's the reason he's now telling us we who are the people of God in this generation there is a promise given us as well. Ìdí gan ni tí ó fún wa sọ fún wa pé àwa tí a jẹ́ ènìyàn Ọlọ́run ní ìgbà tiwa ìyá ti fi ìlérí kan náà fún wa. Egypt was not a place of rest. Egypt kì ṣe ibi ìsinmi. Egypt could never have been a place of rest. Egypt kò lè jẹ́ ibi ìsinmi láéláé. And that is why they had affliction they had problem in Egypt so that their hearts will not be glued on Egypt. Ìdí gan nìyẹn tí wọ́n fi ní wàhálà tí wọ́n ní làásìgbò ní Egypt kí ọkàn wọn kó má bàa múlẹ̀ ṣinṣin ní Egypt. We human beings we have a problem. Àwọn ènìyàn ní wàhálà. If we have comfort tí ara bá rọ̀ wá. if we have peace. tí àlàáfíà bá wà. if we have all sufficiency of all things. tí a bá ní ànító àti àníṣẹ́kù gbogbo nǹkan. our tendency is to tell the Lord. ètí ọkàn wa ni láti máa sọ fún Olúwa náà. it is good for us to be here. wípé Olúwa ó kúkú dára pé kí a máa gbé ní if there was comfort in Egypt. nígbà tí ìrora bá wà ní Egypt. if there was enough provision in Egypt. tí ìpèsè bá wà ní Egypt. if there was no affliction no persecution in Egypt. tí ò bá sí ìpọ́njú tí ò sí inú níbí ní Egypt. the people will not have been agonizing wanting, wanting to get out, wanting to get to the promised land. Àwọn ènìyàn ní máa kérora pé àwọn fẹ́ jáde kúrò ní Egypt láti lọ sí ilẹ̀ ìlérí. But the Lord permitted the things that happened in Egypt so that none of them will say it is good for us to be here. Ṣùgbọ́n Olúwa fi àyè gba àwọn ìpọ́njú tí ó ṣẹlẹ̀ sí wọn ní Egypt kí ó bá lè ṣeéṣe fún wọn kí wọ́n lè mọ̀ pé ibẹ̀ kọ́ nílé wọn. And then they came to the wilderness. Nígbà náà wọ́n wọnú aginjù. If there was always water. Always food. Always protection ààbò wà. If everything was going on fine. Tí gbogbo nǹkan bá ń lọ déédéé. Just like the tribe of Reuben and Manasseh. Gẹ́gẹ́ bí ẹ̀yà àwọn Reuben àti Manasseh. The people will say let's remain in the wilderness here. Àwọn èèyàn ó pètè pèrò pé káwọn kún fìdí kagbá ní It's a plain ground. Torí pé ilẹ̀ tó tẹ́jú ni. It's a land of plenty. Ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni. They will say once again it is good for us to be here. Wọ́n tún sọ lẹ́ẹ̀kan sí pé ó kú dára pé kí a máa gbé níyì. The Lord permitted those problems to come upon them in the wilderness so that their hearts will be reaching out saying, we have not reached our place yet, we're moving on. Olúwa fi àyè gba gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ wàhálà tí ó ṣẹlẹ̀ ní aginjù yìí kí ó bàa lè ṣeé ṣe fún wọn láti lè mọ̀ pé ibẹ̀ yẹn ò kì í ṣe ilé wọn wọn Do you see why we sometimes have trouble in the world? Ìdí tí a fi máa ń ní wàhálà nínú ayé Do you see why we sometimes have persecution in the world? Ó wá rí ìdí tí a fi máa ń ní inú níbí nínú ayé The Lord himself helping us. Olúwa ń ràn wá lọ́wọ́ ni. Otherwise if there were no problem. Bí ìbá ṣe pé wàhálà bá wà. No difficulty. Tí ò sí wòsòro. If everything was moving on very well. Tí gbogbo nǹkan lọ déédéé. Water coming every time. Tí omi wà. Food coming every time. Tó ń lọ déédéé. Everybody loving us. Tí gbogbo èèyàn fẹ́ràn wa. And the people exulting us. Táwọn èèyàn ń gbé wa ga. Everybody getting around us. Táwọn èèyàn rọ̀gbọ̀n wa ká. Everybody praising us. Tí gbogbo èèyàn gbóríyìn fún wa. Like Peter we will say. Like Peter, we will say, let us build three tabernacles here. It is good for us to be here. There will be no desire to go to heaven. But the Lord permitted those things in Egypt and the wilderness, and the Lord is permitting it today so that you have to be reaching out saying, there is not a resting place here. I am moving on to the place of final eternal rest. ṣẹlẹ̀ ní Egypt àti ní aginjù kí ó bá lè fi àyè gba nǹkan kan náà nu ayé wa lónìí ká bá lè pé ayé yìí kì í ṣe ibùgbé wa ní ibi tí a lọ. In verse nine there remains therefore a rest to the people of God. Ní ẹsẹ̀ ìkẹsàn-án, ó ní nítorí náà ìsinmi kan kù fún àwọn ènìyàn Ọlọ́run. In verse eleven let us labour therefore to enter into that rest. Lest any man fall of uh, after the same manner the same example of unbelief. Ní ẹsẹ̀ ìkọkànlá, nítorí náà ẹ jẹ́ kí a múra gírí láti wọ inú ìsinmi náà kí ẹnikẹ́ni kí ó má bàa ṣubú nípa àpẹẹrẹ àìgbàgbọ́ kan náà. Now he has told us our goal. Ní ó ti sọ ìlépa wa. He has told us where we are moving on to. Ó ti sọ ibi tí à ń lọ fún wa. Heaven is our home. Ìjọba Ọlọ́run ní ilé wa. This world is not a place of rest. Ayé yìí kì í ṣe ibi ìsinmi. The devil is here, the devil is not there. Èṣù ń bẹ nínú ayé ń bí kò sí lọ́run. Afflictions are here, affliction is not there. Ìpọ́njú ń bẹ ayé kò sí lọ́run. Difficulties are here, difficulties are not there. Wàhálà ń bẹ ń bì kò sí lọ́run. Problems and temptations are here, they are not over there. Àwọn wàhálà àti àjálù àti ìdẹ̀wò ń bẹ ní ayé kò sí lọ́run. There are tears, there is crying here, there is no tear over there. Ẹkún àsunwàmú ń bẹ ń bì kò sẹ́kún lọ́run. Disappointments abound over here, there is no disappointment over there. Ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ní bẹ́ẹ̀ ayé ń bí ṣùgbọ́n kò sí ìjákulẹ̀ lọ́run. Our joy is often interrupted here, there is no interruption of joy in heaven. A máa ń di ayọ̀ wa lọ́wọ́ nínú ayé ń bì ṣùgbọ́n ayọ̀ ayọ̀ lé ní lọ́run ọ̀run. There is a biting need in the world here. There is no need in heaven. Àwọn àìní kan tí ó máa ń kan ní gbàgbọ́ wà nù ayé ṣùgbọ́n kò sáìní lọ́run. There are enemies here. There is no enemy in heaven. Àwọn ọ̀tá pọ̀ bámúbámú nù ayé ṣùgbọ́n kò sátà lọ́run. The angels that sometimes take care of us are invisible here. The angels are visible over there. Àwọn áńgẹ́lì tí wọ́n ń mójútó wa nù ayé a fojú rí wọn nù ayé ṣùgbọ́n a máa ń rí wọn lójú kòrò sí We call upon God but he is far away over there. We see it by him on his throne. Ẹ nínú ayé bí a máa ń pèpè ọlọ́run a ò lè fojú rí ṣùgbọ́n gbà bá dọ̀ a ó lórí ìtẹ́ we call the name of Jesus but he's in heaven we are on earth but when we get over there we're going to embrace him he's going to embrace us we're going to sit with him on the right hand of the Father. nínú ayé bí à ń képe orúkọ Jésù Olúwa ṣùgbọ́n gbà bá dọ̀run a ó gbà mọ́ra òun náà yóò gbà wá mọ́ra a ó wà ní ọwọ́ ọ̀tún rẹ̀ níwájú bàbá rẹ̀ náà. there is conflict there is heat there is trouble there is running up and down there is much praying over here over there there's no need of praying anymore it's only praises unto the lord forever and ever. ọ̀pọ̀lọpọ̀ àkọlùkọgbà àti gbogbo ìfarala orúkọjá àti wàhálà ló wà nù ayé ń bì a sì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àdúrà ṣùgbọ́n gbà tá a bá dọ̀rùn a nílò láti gbàdúrà bí kò ṣe máa máa yìn. yes if you have all the comfort you want here your mind will not be thinking and praying and desiring to get to heaven. ṣùgbọ́n tí o bá ní gbogbo ìrọ̀ra tó nílò nínú ayé ń bì ọkàn rẹ ò ní máa pọ̀ hà láti lọ sí ìjọba ọlọ́run. that's why sometimes the lord will permit it that in the world here, something will happen. One day in the week, one week in the month, one month in the year, sometimes somehow something will happen that will make you to say, when are we leaving now? When are we going to the place of our rest? bóyá lọ́jọ́ kan láàrin ọ̀sẹ̀ tàbí lọ́sẹ̀ kan láàrin oṣù tàbí lóṣù kan nínú ọdún èyí yóò mú kí a máa pọ̀ àpá ìjọ òun láwọn tilẹ̀ búburú sílẹ̀. But then he says in an encouraging manner in verse eleven. Ṣùgbọ́n wá sọ ní ọ̀nà ìwúru ní sókè ní ẹsẹ̀ ìkọkànlá. Let us labour therefore to enter into that rest. Ó ní nítorí náà jẹ́ ká múra gírí láti wọnú ìsinmi náà. That's why we come to the Bible study. Ìdí tí a fi wá sí ẹ̀kọ́ bíbélì. That's why we come for Sunday fellowship. Ìdí tí a fi ń wá sí ìjọsìn ọjọ́ ìsinmi nìyí. That's why we're lifting up our faith. Ìdí ni tí a fi ń ru ìgbàgbọ́ wa sókè. That's why we're reading the Bible. Ìdí tí a fi ń ka bíbélì nìyí. That's why we're making restitution. Ìdí tí a fi ń ṣe àwọn àtúnṣe wa nìyí. That's why we're apologizing to the people we offend. Ìdí ni tí a máa rawọ́ ẹ̀bẹ̀ sáwọn tá a That's why we're enduring. That's why we're persevering. That's why we're praying, oh God, help help me and sustain me. Ìdí tí a fi ń gbàdúrà ni pé Olúwa ràn mí lọ́wọ́ kó mú mi dúró. Let us labour to enter into that rest. Ẹ jẹ́ kí a múra gírí láti wọ inú ìsinmi náà. Now to enter into that rest. Láti wá wọnú ìsinmi náà. We need the word and we need Christ. A nílò ọ̀rọ̀ náà, a sì nílò Kristi. you can see what he is now talking about. O wá lè rí tó sọ nípa ẹ̀. He has told us we need to labour to enter in. Ó sọ fún ẹ pa láti múra gírí láti wọnú ìṣòro náà. He wants to tell us the instrument that God will use. Ó wá fẹ́ sọ fún àwọn ohun èlò tí Ọlọ́run yóò lò. The written word of God. Ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ sílẹ̀. And the living word of God Jesus Christ the Son of God. Àti ọ̀rọ̀ Ọlọ́run tó wà láàyè Jésù Kristi ọmọ Ọlọ́run. This is what we are studying today from verse twelve unto verse sixteen. Ohun tí à ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí ní láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. For the word of God is quick and powerful and sharper than any two-edged sword, piercing even to the dividing asunder of soul and spirit and of the joints and marrow, and is a discerner of the thoughts and intents of the heart. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì ní agbára ó sì mú ìdàkídà olójú méjì lọ ó sì ń gún àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun ó sì ní olùmọ̀ èrò inú àti ètí ọkàn. neither is there any creature that is mani that is not manifest in his sight but all things are naked and open unto the eyes of him with whom we have to do. kò sì sí ẹ̀dá kan tí kò farahàn níwájú rẹ̀ ṣùgbọ́n ohun gbogbo ni ó wà ní ìhò tí a sì ṣípayá fún ojú rẹ̀ ẹni tí àwa ní bá lò. seeing then that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 that we have in the passage that we have read. Àkókò yóò kùnà fún wa láti lè ṣàlàyé ní fínífíní ní gbogbo àwọn ìtùnú àti gbogbo àwọn àǹfààní àti àwọn ogún àjẹmẹ́nu tó ń bẹ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kó o bá lè mọ gbogbo rẹ̀. Please pay attention this is for your victory. Jọ̀ọ́ fetí sílẹ̀ eléyìí ni fún ìṣẹ́gun rẹ. This is to help you know it says labour to enter into that rest and it's not telling you the things you need so that it will make it easy for you as you are labouring as you are endeavouring persevering to enter into that rest which is for the people of God. Ó mọ̀ ẹ́ kó ti sọ tẹ́lẹ̀ pé kí á múra gírí láti wọ inú ìsinmi náà àwọn èròjà tí a sì wà nílò láti ní gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ wọnú ìsinmi náà ló wá ń tọ́ka wá sí báyìí. There are three things that come out very clearly in the passage we have read. Àwọn nǹkan mẹ́ta ló fojú hàn kedere nínú ibi tí a kà yìí. Number one, the power of God's unchanging word. Àkọ́kọ́ inú rẹ̀ ni agbára ọ̀rọ̀ Ọlọ́run tí kì í yí padà. We cannot say enough about that. The power, the dynamite, and the strength, and the might of God's unchanging word. A lè sọ àsọtẹ́ ìbátan ohun tí a ń sọ yìí nípa ti agbára ní ti agbára róbíàrá tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí kò sì lè yí padà. If you take in the word of God you will be powerful. Tí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn rẹ wà jẹ́ alágbára. If you receive the word of God you will not be defeated. Tí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run a ò ní ṣẹ́gun rẹ. If you take in the word of God it will be a part of your effort to labour to enter into that race. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá di ẹran ara àti ẹ̀jẹ̀ rẹ ó yóò jẹ́ ara ìlàkàkà rẹ láti wọnú ìsinmi náà. The power of God's unchanging unchanging word. Agbára ọ̀rọ̀ Ọlọ́run tí kì í yí padà. Number two, the perfection of our great high priest. Èkejì ni pípé olórí àlùfáà wa ńlá. If there is anything sinful humanity needs, it is the protection and the perfection and the provision of our great high priest. Tó bá jẹ́ nǹkan kan wà tí ó rọrùn tí ọmọ ènìyàn nílò, ó ní ààbò ìpamọ́ àti agbára olùṣọ́ àgùntàn wa. many many times in the wilderness the children of Israel would have perished none of them no single one of them would have entered into the promised land but for the presence and the provision and the pardon that came through the high priest in the land of Israel. nínú aginjù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ni wọn ìbá ti ṣègbé síbẹ̀ tí kankan nu wọn ìbá tiẹ̀ ti láǹfààní láti lè gba ìlérí Ọlọ́run ṣùgbọ́n nítorí ìpèsè àánú ìdáríjì. Together with the high priest in Israel, you are the cities of refuge that the people that have done evil things, uh, maybe unintentionally, they will rush in there. They will be protected from the wrath of God. They will be protected from the vengeance of the person uh, that they are a relative to the person they are they destroyed. Because of that high priest and the city of refuge, many of them were protected. We need the protection of the great high priest. pẹ̀lú bí ọlọ́run ṣe ṣètò olórí àlùfáà fún àwọn ọmọ ìsírẹ́lì bákan náà ni ọlọ́run tún ṣètò ìlú ààbò fún wọn kó ba lè jẹ́ pé tí a bá rí ẹni tó ṣèèṣì pa ènìyàn tí agbẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ bá ń lépa irú ẹni bẹ́ẹ̀ láti pa irú ẹni bẹ́ẹ̀ àtún sá lọ sínú ìlú ààbò. bákan náà ni gbogbo ètò ọlọ́run nípa ti olú àlùfáà wa ní ìsìnkú. our great high priest is Jesus Christ. olórí àlùfáà wa ńlá ni Jésù Kristi. without his ministry there will be no pardon. tí a tí o bá ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ a ò lè rí ìdáríjì gbà. there will be no forgiveness. a ò lè rí ìdáríjì gbà. there will be no grace. kò ní sóore ọ̀fẹ́. there will be no law. kò ní sí ìfẹ́. there will be no mercy. kò ní sí àánú. you see even after you have become a child of God. there are sometimes times that some weaknesses and omissions may come into your life without the ministry of the great high priest you will be lost. nígbà míì tí ó bá dàbẹ̀ ni pé àìṣedéédé kan tàbí ìkùnà kan ṣe ìṣiṣẹ́ lẹ́nu ayé rẹ láìsí olórí àlùfáà wa ìwà kan ṣègbè bẹ́ẹ̀. by him our weakness is strengthened. nínú rẹ̀ ó láti sọ ìka rẹ̀ wá agbára. our imperfections are covered. kí àìpé wa ó la bò mọ́lẹ̀ nínú rẹ̀. our frailty is removed. ìwà ẹ̀dá wa tó wà nù wa la mú kúrò. and the wall of partition that is still trying to come between us and the thrice holy God, that wall of partition is constantly removed. Ògiri ìkélé èyí ó ti pín wa níyà láàrin àwa àti Ọlọ́run tó jẹ́ mímọ́ òun láti mú ògiri ìkélé náà kúrò. Even for those who are born again, even for those who are sanctified, even for those who are baptized in the Holy Ghost, we cannot do without our perfect high priest Jesus Christ making intercession for us now. And then point number three, the provision from the throne of grace. Kókó Peculiar to the new covenant. In the old covenant, it was a throne of wrath. It was the indignation and the wrath and the thunder of God and the lightning coming from Sinai. But now we come to the new covenant and the Lord is sitting on the throne of grace and he says, don't be timid and don't draw back. Now you can come boldly before the throne of grace and receive mercy to help in the time of need. Nínú májẹ̀mú láéláé ìṣe ni lórí ìtẹ́ yìí àrà ń sán bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ tí gbogbo lẹ̀ ń mìtìtì tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù ṣùgbọ́n ní ìsinsìnyí lábẹ́ ìtẹ́ orí ọ̀fẹ́ olúwa fúnra rẹ̀ ń nawọ́ ìpè ìpè má ṣe bẹ̀rù ìwọ máa bọ̀ wọ́n sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jìn let us look at it now from point number one. ẹ jẹ́ kí a wò láti kókó àkọ́kọ́ báyìí. Hebrews chapter four verse twelve. ebéèrú orí kẹrin ẹsẹ̀ ìkejìlá. for the word of God is quick nítorí ọ̀rọ̀ ọlọ́run yè. that means it is alive. ìyẹn ni pé túmọ̀ sí pé wà láàyè. it brings life unto the day. ó máa ń mú ìyè wá sínú ẹni tó ti and then it says it is powerful. ó ní ó sì ní agbára. it is sharper than any two-edged sword. ó sì mú ju ìdàkídà olójú méjì lọ. piercing even to the divine inner sunder of the soul and the spirit. ó sì ń gún ni àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà. it is this word of God that brings conviction upon us when we hear the word. ọ̀rọ̀ Ọlọ́run ló máa ń mú ìdálẹ́bi wọnú ọkàn nígbà tá a bá gbọ́ ọ̀rọ̀ náà. It says piercing even to the dividing asunder of the soul and the spirit. Ó ní àti oríkè àti ọ̀rá inú egungun òun máa ń pín níyà. Of the joints and of the marrows a designer of the thoughts and the intents of the heart. Ó ń sì ní olùmọ̀ èrò inú àti ètí ọkàn. It's the greatest treasure that we have. Ó ní ìṣúra iyebíye tí a ní. The word of God. Ọ̀rọ̀ Ọlọ́run ọlọ́run. It is not the word of man. Kì í ṣe ọ̀rọ̀ ènìyàn. It may come through man. In fact, it came through men. Holy men of God speak, as they were moved by the Holy Ghost. Ọ̀rọ̀ ọlọ́run èlé tí ọlọ́run lo ènìyàn láti ṣe àkọsílẹ̀ rẹ̀ torí pé àwọn ènìyàn mímọ́ ọlọ́run sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti ń darí wọn látọwọ́ ẹ̀mí mímọ́. It's not the word of Moses or the word of Joshua. Kì í ṣe ọ̀rọ̀ Mose tàbí ọ̀rọ̀ Joshua. It is not the word of a leader today, the word of the pastor today. It is the word of God. Kì í ṣe ṣe ọ̀rọ̀ olùṣọ́ àgùntàn tàbí adarí kan láyé òde òní ṣùgbọ́n ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run. in second timothy chapter three verse sixteen. nínú timothy kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. all all scripture. Gbogbo ìwé mímọ́. Please don't forget all scripture. Jọ̀wọ́ má ṣe gbàgbé gbogbo ìwé mímọ́. Why do we study both old and new testament? Kí ló fà tí a fi ń kẹ́kọ̀ọ́ nínú méjèèmí láìláì àti tuntun? Why do we refer to every part of the bible? Kí ló dé tá à ń tọ́ka sí gbogbo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ lọ́nà bíbélì? Why do we go from Genesis to Exodus to the Psalms to the Proverbs? Kí ló dé tí à ń kẹ́kọ̀ọ́ nínú Genesis, Exodus àti orin Dáfídì àti òwe? Why do we take everything to be very important? Kí ló dé tá a fi mú gbogbo ẹ̀ ní òkùnkùn dùn? Why do we take the statements and the precepts and the parables and the illustrations and the examples and the stories, everything together, why do we learn them and analyze them and swallow them and believe them? All scripture is given by inspiration of God. That's why it's quick and powerful. That's why it's sharper than ní two edged sword. ìdí tí ó fi mú ju ìdàkídà olójú méjì lọ that's why it's dividing the soul from the spirit. ìdí tí ó fi ń pín ẹ̀mí níyà kúrò lọ́rọ̀. that's why it's dividing the marrows and even the bones and the joints. èyí tí ó fi ń pín oríkèé àti ẹran ara níyà nìyí. that's why it's discerning the intents and the purposes and the motives of the heart. ìdí tí ó fi ń jẹ́ olùmọ̀ ète inú àti èrò ọkàn nìyí. because it's given by inspiration of God. orí pé nípa ìmísí Ọlọ́run láti fi fún mi. and it says and it's profitable profitable. Ó ní ó sì ní èrè. For doctrine fún ẹ̀kọ́. for reproof. fún ìbániwí. for correction. fún ìtọ́ni. for instruction in righteousness. fún ìkọ́ni tí ó wà nínú òdodo. that the man of God may be perfect. Kí ènìyàn Ọlọ́run kí ó lè pé. How are you going to be prepared for that race? Báwo ló ṣe fẹ́ múra de ìsinmi náà? How are you going to be developed and matured for the race that is ahead of us? Báwo ló ṣe fẹ́ máa dàgbà kí o máa gbèrú ní ìmúrasílẹ̀ fún ìsinmi tó ń lórí ọ? How are you going to be edified and matured and growing spiritually? spiritually. Báwo la ṣe fẹ́ gbé ọ̀rọ̀ tó fẹ́ máa dàgbà kó lóye nípa ti ẹ̀mí? How are you going to be perfected enough for the Lord to say you spend enough time on earth come up yonder? Báwo la ṣe lè ṣe àṣepé ìgbésí ayé rẹ tó bẹ́ẹ̀ gẹ́ tí Olúwa yóò fi bojú wọ̀ ẹ́ pé ó ti tó kó máa bọ̀ náà. by the word of God. Nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni. That the man of God may be perfect truly punished unto all good works. Kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. You need this word of God. A nílò ọ̀rọ̀ Ọlọ́run yìí. It is the word that shows you and points the the way unto you. Ó ní ọ̀rọ̀ náà tí ó yàn tí ó sì fi ọ̀nà náà hàn. In Psalm one nineteen. Nínú orin Dáfídì kọkàndínlọ́gọ́fà. Reading from verse one three oh one thirty. A ẹsẹ̀ ọ̀kan ẹ̀ta òdo. The entrance of thy words gives life. Ó ní ìfihàn ọ̀rọ̀ rẹ ń fúnni ní ìmọ́lẹ̀. Ah, many times we have confusion. Ọ̀pọ̀ ọ̀gbà la máa ń ní ìdàrúdàpọ̀. Many times we have a, we are confounded by temptation. Ìgbà míì ṣe ní ìdẹ̀wò máa ń dojú ìjà kọ many times we do not know the way to take. ọ̀pọ̀ ọgbà la mọ ibi tó yẹ ká rìn sí. many times we are so discouraged we do not even know how to pray. ọ̀pọ̀ ọgbà la máa ń ní ìkáàrí ọkàn tí a ò tẹ̀ mọ́ tá gbàdúrà ń pa. many times obscurity and darkness attend us in our way. ọ̀pọ̀ ọgbà olódàbẹ ní pé òkùnkùn biribiri àti ìṣúdùdú máa wà lójú ọ̀nà wa. entrance of thy word. ó ṣùgbọ́n ìfihàn ọ̀rọ̀ rẹ. give us life. ó ń fúnni ní ìmọ̀lẹ̀. it give us understanding to the simple world. Ó sì ń fi òye fún àwọn òpè. And he talks about the power of the world. Ó sì sọ nípa agbára ọ̀rọ̀ náà. Jeremiah chapter twenty-three talks about it too. Jeremiah orí kẹtàlélógún sọ nípa ẹ̀ pẹ̀lú. In verse twenty-nine. Ní ẹsẹ̀ ìkọkàndínní ọgbọ̀n. He says it's not my word like as a fire. Ó ní ọ̀rọ̀ mi kò á dàbí iná. Don't you find sometimes you are cold? O mọ̀ pé ńgbà mi wàá tutù mínímíní. You are lukewarm. Wàá jẹ́ ẹni tí ó jẹ́ onílọ́wọ́wọ́. It appears there is no zeal, there is no interest dàbí ẹni pé kò sí ìfẹ́ bẹ́ẹ̀ ni kò sí ìtara nù ọkàn rẹ. and the bible is too heavy for you to read. bẹ́ẹ̀ sì ni bíbélì wúwo nínú fọlá and the assignment God has given you is becoming so much difficult. ojúṣe tí Ọlọ́run sì gbélé ọlọ́wọ́ dàbí kó nira. and you are tired on the way. ó wá dàbí ẹni kó sú ọ lójú ọ̀nà náà. and you are so cold you don't know what you are going to do. ó wá jẹ́ tó tutù tó mọ tó yẹ kó o ṣe mọ́. and it appears you don't want to read you don't want to study you don't want to pray you don't want to endure anymore. ìgbà mi á pé òní lè fẹ́ ka bíbélì òní fẹ́ farada òní lè fẹ́ gbàgbọ́. Then comes the fire from heaven. Then comes a burning conviction from heaven. Then comes the inspired word of God. And the fire of the word of God burns you and heats you up. Iná ọ̀rọ̀ It's not my word like a fire says the Lord. And like a hammer that breaketh the rock in pieces chifu àpáta tútú. There are times that our heart may be hard. Ìgbà míì wà tí ọkàn wa yóò fẹ́ ṣe le. We don't want it, we don't like it, we don't want it to be like that, but the heart is hard. A ò fẹ́ bẹ́ẹ̀, a fẹ́ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọkàn èèyàn kàn déédéé fẹ́ ṣe le báyìí. We even cry about it. Wà á tilẹ̀ sunkún nípa ẹ̀. We even ask the Lord about it. A tilẹ̀ máa ń béèrè lọ́wọ́ ìlú ọgbà Oh Lord, why is my heart so hard like this? Pé Olúwa kí ló dé tí ọkàn mi le báyìí? I see that brother counsels me, I just just uh, shrug my shoulder. I don't know why I'm doing that, but I don't, I want to change. Eh, nígbà tí arákùnrin yẹn gbà mí nímọ̀ràn mo kàn ni mi ò fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ yí padà. I see danger like this, my heart is hardened and I want to still follow. Mo rí ewu níwájú mi bá ọkàn mi sì ṣe lé mo fẹ́ lọ sínú ọ̀rọ̀. And then comes the word of God. Ọ̀rọ̀ Olúwa wá tọ̀ wá. Like a hammer. Gẹ́gẹ́ bí òòlù. That breaks the rock in pieces. Èyí tí máa ń fọ́ àpáta tútú. Thank God for the word of God. Ọpẹ́ ni fún Ọlọ́run fún Ọlọ́run. Without this word of God, you cannot be saved. Láì jẹ́ pé a ní ọ̀rọ̀ Ọlọ́run àlòdẹ ní ìgbàlà. Every sinner will be hardened. It is the preaching of the gospel that breaks the hard heart of the sinner. Gbogbo ẹlẹ́ṣẹ̀ ni ọkàn rẹ̀ ìbá le bí àpáta ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ló fọ́ ọkàn ẹlẹ́ṣẹ̀ tútú. Without this word of God even after you have been born again. Láì sí ọ̀rọ̀ Ọlọ́run ilé ìgbà tá a dà tó bí. You become so cold. Ẹ wá di ẹni tó tutù. You become lukewarm. Wà á jẹ́ oníkòkò náà kò tutù. You will want to turn away from the Lord. Wà á fẹ́ yí padà There will be too many problems confronting your life life. ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló máa oh, dojú kọ ayé rẹ. thank God for the word of God. ìfọ̀pẹ́ ni fún ọlọ́run fún ọ̀rọ̀ ọlọ́run. that word us. yóò rán ọ̀rọ̀ yìí sí wa. and that word is quick and powerful. ọ̀rọ̀ náà yé ó sì lágbára. it is sharper than any two-edged sword. ó mú ju ìdàkídà ọlọ́jú méjì. piercing the very soul and the spirit. ó sì máa ń pín ọkàn àti ẹ̀mí níyà. dividing the very joints and the marrow. bẹ́ẹ̀ ni ó máa ń pín oríkè àti ara níyà. and it's a discerner of the thoughts and intents of the heart. ó sì ní olùmọ̀ ète inú àti èrò ọkàn. it comes and it breaks the hard rock in pieces. Ó máa ń wá a ọkàn òkúta tútù. That's why we're rejoicing we come to the word of God. Ìdí tí a fi láyọ̀ ní pé a wá síwájú ọ̀rọ̀ Ọlọ́run. You remember the Jews at the time of Jesus. Ó wá rántí àwọn Júù ní àkókò Jésù. Especially those Jews in Jerusalem. Pàápàá àwọn Júù tó wà ní Jerusalem. Their hearts were so hardened. Ọkàn wọn le. And then when Jesus will be crucified. Ní wọ́n fẹ́ kí a Jésù mọ́gi. When they wanted to crucify the Lord. Ìgbà tí wọ́n wọ́n fẹ́ kan Jésù Olúwa mọ́. And Pilate said, What has he done? Pilate wá bi wọ́n pé kí ni ó ṣe. I don't find any fault in him. Pé n kò rí ṣìṣe búburú lọ́wọ́ rẹ̀. He said, Leave that alone, crucify him. Wọ́n ní fi eléyìí ò kan má gbélébù. If we do that, we're going to crucify the innocent one. Tí a bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, a ó máa kan ẹni tí ò ṣẹ̀ mọ́ bí. He said, Leave that alone. Wọ́n ní fìyẹn lẹ̀. Let his blood be upon us and upon our children. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó wà lórí wa àti lórí àwọn ọmọ wa. Their hearts were hardened. then look at it in Acts chapter two. this word of God is mighty and powerful. this word is quick and alive. this word of God is piercing and dividing. this word of God is searching and disclosing. this word will come with burning heat into our hearts. the heart the word of God. And in chapter two verse thirty-seven. These people that were hardy. These people that said let his blood come upon us and our children. These people that said "We're damned; the consequence let what will happen happen. Look at it now they had the word of God. Now when they had this they Were preached in their heart. And they said unto Peter and to the rest of the apostles, Men and brethren, what shall we do? nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì sọ fún pétérù àti àwọn àpọ́stélì yòókù pé ara kí kí àwa kí ó ṣe. I pray that word will have effect in my soul and in your soul. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yìí kó nípa lórí ọkàn mi àti lórí ọkàn wọn náà. Because it is this word. Torí pé ọ̀rọ̀ yìí. As it pierces us. Bó ṣe ń gún wa lọ́kàn. We run to Calvary. A ó sá lọ sí Calvary. As it convicts us. Bó ṣe mú ìdálẹ́bi wá sínú wa. We look at Jesus. A wo Jésù. As it brings fire within us. Bó ṣe mú iná wá sínú ọkàn wa. We lean upon the Lord. A ó gbẹ́kẹ̀lé Olúwa. As it knocks out and cross washes our hard heart. We surrender before the Lord. It is the conviction, the piercing power of the word of God that helps us grow near to the Lord and then makes us to lean upon the Lord so that we'll be laboring to enter into that rest that remains for the people of God. In Ephesians chapter six. 6 verse 17. Nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. And take the helmet of salvation and the sword of the spirit sharper than any two-edged sword and the sword of the spirit which is the word of God. Kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí ètí ó mú ju ìdàkídé olójú méjì lọ tí í ṣe ọ̀rọ̀ ọlọ́run. And so you see then what the word of God is. Ó wá lè rí tí ọ̀rọ̀ ọlọ́run jẹ́ nígbà náà. Then if we go back to Hebrews chapter four. Tí a bá padà sí Ebéru orí kẹrin. Now in verse thirteen. Ní ẹsẹ̀ ìkẹtàlá báyìí. Neither is there any creature that is not manifest in his sight. Ó ní kò sì sí ẹ̀dá kan tí kò farahàn níwájú rẹ̀. There are two sides to this as to the two edges of the sword. Ẹ ìjà olójú méjì ni bí ó ṣe ń bì sí bẹ́ẹ̀ ló ń bì sọ́run. You see it says there is no creature that is not manifest in his sight. Orí ipò sọ ní ìpé kò sí ẹ̀dá kan tí kò farahàn níwájú rẹ̀. That gives the believer joy. Eléyìí ni ayọ̀ onígbàgbọ́. You know there is no problem you find yourself in everything is manifest before the Lord. Ó mọ̀ ìpé kò sí ìṣòro tó bára rẹ̀ nú ẹ̀ ní ìsìn gbogbo rẹ̀ ló wà kéde níwájú Olúwa. There is no danger that happens to you is manifest before the Lord. Kò sí ewu kan tó o tó jẹ́ pé olúwo ò mọ̀ ń pa ẹ̀. there is no plan of the enemy that is uh, planned against you is manifest before the lord. kò sí ète tí ọ̀tá ń gbèrò lórí rẹ sóyọ ọlọ́run kò mọ̀ ń pa ẹ̀. that's one side. ẹ apá kan nìyẹn. it's a comforting side. ẹ nípa ti ìdùnnú. that the lord sees us every time in whatever danger and whatever difficulty there is no creature there is no situation there is no circumstance that is not manifest in his side. nítorí pé olúwa wá ń rí wa nínú ipò yìí kò wá fẹ́ sí ewu tàbí wàhálà èlé tó jẹ́ pé kò hàn kan kedere níwájú olúwa. there is the other side. ìdàkejì sì wà. there is no evil you try to get to you can hide he sees everything because there is no creature that is not manifest in his sight. kò sí ìwà abí tàbí ìwà bòńkẹ́lẹ́ kan tó fẹ́ wù tó fẹ́ farapamọ́ rẹ̀ tí kò rí torí pé kò sí ẹ̀dá alààyè kan tí kò farahàn níwájú rẹ̀. there is no conspiracy that you get into with another person let

of him with whom we have to do. ṣùgbọ́n ohun gbogbo ni ó wà ní ihò tí ó sì ṣípayá fún ojú ẹni tí àwa ní bá lò. you can see very clearly there that our God is the omnipresent God. ó wá lè rí ń gbébẹ̀ gbangba pé ọlọ́run wa jẹ́ ọlọ́run tí ó wà níbi gbogbo. he knows everything. ó mọ ohun gbogbo. he sees everything. ó rí ohun gbogbo. everything we do in the public in the private he sees everything. gbogbo ohun tí à ń ṣe ní gbangba èyí tí à ń ṣe ní kọ̀rọ̀ gbogbo ẹ̀ ló yé ọlọ́run. he hears the words we speak. ó ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tí à ń sọ. He knows the purpose and motive of our heart. Ó mọ ète àti èròǹgbà tó wà ní ọkàn wa. We may cover up our motive. A lè bo gbogbo èrò ọkàn wa bẹ́rẹ́bẹ́rẹ́. We may justify our actions before men. A lè máa dá ìwàsí wa láre níwájú ènìyàn. And we may so give the reason why we do what we do that no man will be able to condemn us but God knows the intent and the motive and the purpose of your heart. A lè sọ̀rọ̀ láti fẹ́ dáàbò bo ìhùwàsí wa tàbí èròǹgbà wa débi pé àwọn ènìyàn tún sọ pé sàdánkátà fún wa ṣùgbọ́n Ọlọ́run mọ èrò tó wà nú ọkàn ẹnìkan You may be clever before men but nobody will be clever before God that God will not know the purpose, the intent and the motive of your life and your heart. Èèyàn lè gbọ́n ṣáṣá níwájú ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n èèyàn ò lè gbọ́n ṣáṣá níwájú Ọlọ́run ẹ tó mọ ètè tí bẹ nínú ọkàn wa. It has spoken to us about the power of the unchanging word of God. Ó ti sọ̀rọ̀ fún wa nípa agbára ọ̀rọ̀ Ọlọ́run tí kò lè yí padà. Now we're going to look at point number two. A wà wo kókó kejì báyìí. The perfection of our great high priest. Pípé olórí àlùfáà wa ńlá. Now you see Jesus Christ is our high priest. Ó jẹ́ mọ̀ pé Kristi Jésù Olúwa ni olórí àlùfáà ńlá wa. I want to remind you again what happened in the Old Testament. Mo fẹ́ ràn ọ́ létí lẹ́ẹ̀kan sí ohun tó ṣẹlẹ̀ nínú Májẹ̀mú láíláí. Whenever destruction was going to come to the children of Israel. Nígbàkigbà tí a bá fún àwọn ọmọ Ísírẹ́lì ní àṣẹ. will find that Moses will talk to Aaron. Wà He will take take your censer in your hand. And he will say stand between the living and the dead. And appear before the Lord on behalf of the children of Israel that are now expecting the burning punishment coming from the Lord àwọn tí wọ́n ń retí ìdájọ́ ọlọ́run tí wọ́n wà sórí wọn. and every time Aaron did that as the high priest we are told and the plague was stayed. ní gbogbo ìgbà tí aaroni bá sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olórí àlùfáà a fún anọ̀rọ̀ ọlọ́run pé àrùn náà sì dá. and yet you know that Aaron was an imperfect high priest. síbẹ̀ ó sì yẹ kó o mọ̀ pé aaroni jẹ́ olórí àlùfáà tí kò pé. you know the story of his life. ó mọ ìtàn ìgbésí ayé rẹ̀. and yet because he had been appointed as the high priest. ṣùgbọ́n nítorí pa ti yàn gẹ́gẹ́ bí olórí àlùfáà. he made sacrifices for the people. ó ń ṣe ètùtù fún àwọn ènìyàn. he was the one to plead for the sins of the people people. Òun lẹni tí yóò rawọ́ ẹ̀bẹ̀ níwájú Ọlọ́run fún àwọn ènìyàn. And whatever they had done. Ohunkóhun tí wọ́n bá sì ṣe. That's why priest Aaron was able to make supplication for the Lord on their behalf and they were pardoned, they were forgiven and the judgment, the punishment, the rod, the indignation was taken away. Olórí àlùfáà tí í ṣe Árónì yóò bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run fún àwọn ènìyàn náà. A ó sì mú gbogbo ìdájọ́ tó fẹ́ wá sórí wọn, a ó mú kúrò. Now we are told that we too in the new covenant we have a great high priest. Àwa sọ fún wa pé àwa pẹ̀lú tí a wà ní àkókò májẹ̀mú titun àwa náà ni olú àlùfáà kan. Think about it, it is never tired. Èwọ ronú pa ẹ̀ kìí sú. To plead for you. Láti máa bẹ̀bẹ̀ fún ọ. Whatever you have done. Ohunkóhun tí o bá ti ṣe. Whatever you have done up to this point. Ohun tí o ti ṣe látẹ̀yìnwá títí di àkókò yìí. Can you think about it that we have a great high priest? Ìwọ tilẹ̀ lè ronú pa ẹ̀ pé a ní olórí àlùfáà ńlá And even though you are even tired of yourself. Pé bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ayé tiẹ̀ fúnra ṣú rẹ. And you are saying I cannot even go to the Lord again and be saying forgive me forgive me. this is too much. I have spawned this love and mercy for too many times. Even when you are about tired about yourself, our great high priest is not tired about you. Can I ever be forgiven? We have a great high high priest. Ó ní olórí àlùfáà ńlá kan. Have I not gone too far? Ǹjẹ́ o ti gun gire kọjá orí We have a great high priest. Ó ní olórí àlùfáà ńlá. Is this not an unpardonable sin? Ṣé eléyìí kì í ṣe ẹ̀ṣẹ̀ tí a ò lè dáríjì? We have a great high priest. A ní olórí àlùfáà ńlá. The members of the church are fed up of me. Ẹ àwọn ìjọ kan àpà ó ti sú ọ̀rọ̀ mi. They don't want to see me again. Wọn ò fẹ́ rí mi mọ́ báyìí. In fact everybody is avoiding me. Gbogbo èèyàn ló ti ẹ̀ ń yẹra fún mi báyìí. We have a great high priest. A ní olórí àlùfáà ńlá wa. I have been saved. I was backsliding. Mo ti dẹni ìgbàlà tẹ́lẹ̀ mo tún wá padà sẹ́yìn. Can I still go to heaven? Ǹjẹ́ mo tún lè dé ìjọba Ọlọ́run náà? We have a great high priest. A ní olórí àlùfáà. And uh, I'm so fed up about myself. Ọ̀rọ̀ mi tiẹ̀ ti súra mi báyìí. We have a great high priest. A ní olórí àlùfáà ńlá. Look at it now as we're looking at Jesus Christ our high priest. Ìwọ wò bá a ti ń wo Jésù olórí àlùfáà wa báyìí. He's telling us from verse fourteen. Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá. Seeing then that we have a great great high priest. Ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan? Brothers and sisters always think about that. Ará lọ́kùnrin àti lóbìnrin ẹja máa ronú pa eléyìí. The devil will try to tell you that God will not forgive you again. Èṣù á sọ fún ẹ pé Ọlọ́run ò lè dáríjì ẹ mọ́. The devil will tell you that God has written you off. Àwọn èèyàn ó sọ fún ẹ pé Ọlọ́run ti kọ̀ ọ́ tìbí aṣọ tó gbó. The devil will tell you and the demons will tell you that why are you coming to church? Why are you reading the Bible? You think he has mercy for you? You think of what you have done. He has written you all. Èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ yóò fẹ́ sọ sínú ọkàn rẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pé à kí ló dé tó tún wá sí ṣọ́ọ̀ṣì tó ń yọrẹ lẹ́nu. Ọlọ́run ti pa ọ́ tì pátápátá kò lè darí kí ọ. You remember the old covenant, the old testament. O rántí májẹ̀mú láéláé májẹ̀mú. When God said Moses. Nígbà tí Ọlọ́run rán Mósè. Let my hot indignation come upon the children of Israel. Pé jẹ́ kí ìbínú mi gbígbóná kó wá sórí àwọn ọmọ Ísírẹ́lì. I am going to disinherit them. N pé n ó sọ wọ́n di ìgbàkúdà. have no mercy for them anymore. o ní àánú kankan fún wọn mọ́. let me alone let my hot indignation come upon them. ìmí ilẹ̀ jẹ́ kí ìbínú mi tó gbóná kó wá sórí wọn. and Moses drew near to the Lord. Mose sùn mọ́ Olúwa. and he began to plead for the children of Israel. ó ní gbàdúrà fún àwọn ọmọ Israẹli. and the hot indignation of the Lord was taken away. ìbínú gbígbóná ti Olúwa tí ìbá wá sórí wọn á mú kúrò. and Jesus is greater than Moses and greater than Aaron and greater than Joshua. Jésù Olúwa sì ga ju Mósè, ó ga ju Árónù, ó sì ga ju Joshua lọ. If you are backsliding, you can come back today. Tó o bá ti padà sẹ́yìn, o lè padà wá lónìí. He said, I don't know how to pray anymore. Ó ní òun máa bí o ṣe lè gbàdúrà mọ́. Jesus is praying for you. Jésù ò ń gbàdúrà fún ọ. All you need to say is, so oh, Lord, answer the prayer of Jesus on my, on my behalf. My prayer is weak, but look at the prayer of Jesus, the intercession of Jesus, and take me back, and the Lord will take you back. Ohun tó o nílò láti sọ ni pé Ọlọ́run gbọ́ àdúrà tí Jésù ń gbà ń torí mi àdúrà mi ò lágbára ṣùgbọ́n ó ń gbàdúrà fún mi gbà mí padà Olúwa yóò sì gbà ọ́ padà. He says seeing then that we have a great high priest. Ó ní ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan. Let's talk about Jesus being the high priest. Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa Jésù olórí àlùfáà wa. Do you know that in this epistle we are told over and over and over again that Jesus is our high priest? Ó wá mọ̀ pé nínú èpísẹ́lì yìí a sọ fún wa láti ìgbà dé ìgbà pé Jésù ni olórí àlùfáà wa. Look Micah chapter 2 ìwọ wo orí kejì and in verse 17 kí o wo ẹsẹ̀ ìkẹtàdínlógún. Wherefore in all things it behoved him it befitted him to be made like unto his brethren that he might be a merciful and faithful high priest in all things pertaining unto God to make reconciliation for the sins of the people. Nítorí náà ó yẹ pé nínú ohun gbogbo kí ó dàbí àwọn ará rẹ̀ kí ó lè jẹ́ aláàánú àti olóòótọ́ olórí àlùfáà nínú ohun tí í ṣe ti ọlọ́run kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn. please never forget it's our high priest. jọ̀ọ́ má gbàgbé o ní olórí àlùfáà wa. here we are told he is merciful he is faithful. ibẹ̀ la ti sọ fún ẹ pé ó jẹ́ aláàánú àti olóòótọ́. chapter three verse one orí kẹta ẹsẹ̀ ìkíní. wherefore holy brethren partakers of the heavenly calling consider the apostle and the high priest of our profession Jesus Christ. nítorí náà ẹ̀yin ará mímọ́ alábàápín ìpè ọ̀run ẹ ti àpọ́sítélì àti olórí àlùfáà ìjẹ́wọ́ wa rò Jésù. He said he is the high priest of our profession. Ó ní òun ni olórí àlùfáà ìjẹ́wọ́ wa. You see I go before the Lord I make a profession before the Lord. Orí mo lọ síwájú Olúwa mo sì jẹ́wọ́ níwájú Olúwa. I say Jesus I belong to you now. Mo ní Jésù mo di tìrẹ lónìí. I give my heart to you now. Mo fi ọkàn mi fún ọ lónìí. I say Father I have offended you. Mo ní bàbá mo ti ṣẹ̀ sí ọ. But please forgive me ṣùgbọ́n jọ̀wọ́ dáríjì mi. from now on I will obey you. láti ìsinsìnyí lọ wọ́n máa ah, gbọ́ràn sí ọlọ́run. ah the devil says. èṣù àwa wípé. God don't mind him. ìpè ọlọ́run mọ̀ dá lóhùn. he is not serious. kò kò mú ọ̀rọ̀ yẹn lókùnkùn. he is saying he is going to obey you he cannot do it. ó lóun yóò gbọ́ràn sí ọlọ́run kò lè ṣe o. he is saying that he surrenders his life to you he doesn't mean it. ẹ ó sọ pé òun yóò jọ̀wọ́ ayé òun fún ọkùnrin kò tún sọ́kàn o. má gba ọ̀rọ̀ rẹ̀ sí just a foolish fellow. if you forgive him is going to backslide again. And then the devil talks to you. And he says, I just told God you are not serious. The man said, Are you serious? But then the Lord Jesus our high priest. Ṣùgbọ́n He takes our profession. O He takes our confession. He offers it before the Lord. And he says, Father. A ní Don't mind the devil. The devil says he not serious. mọ́ I have taken that profession away from him. He's not the only one offering it to you. I offer it to you. Take him serious and forgive him. and God will never say no to Jesus Christ. a sọ pé mo gba ìjẹ́wọ́ rẹ̀ yẹn mo wá mu wá síwájú rẹ̀ ọlọ́run bàbá pé kí o gba ìjẹ́wọ́ rẹ̀ kí o sì gbà pé òtítọ́ ló ń sọ ọlọ́run ò sì ní sọ pé bẹ́ẹ̀ kọ́ fún Jésù ọmọ rẹ̀. he is the high priest of our profession. torí pé òun olórí àlùfáà ìjẹ́wọ́ wa. in chapter five reading from verse five. ní orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún. so also Christ glorified not himself to be made an high priest But he that says unto him, Thou art my son, today have I begotten thee. He says, as he said in verse 6, also in another place, Thou art a priest forever, after the order of Melchizedek. Bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú kò ṣiṣẹ́ ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà bí kò ṣe ẹni tí ó wí fún pé ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ ní ẹsẹ̀ ìkẹfà bí ó ti wí pẹ̀lú ní ibòmíràn pé ìwọ ni àlùfáà títí láí nípa ẹsẹ̀ mekisedeki. he is our great high priest. ó ní olórí àlùfáà wa. how perfect is great high priest. báwo ni olórí àlùfáà náà ṣe pé tó. this great high priest Jesus Christ how perfect is he. ẹ olórí àlùfáà wa tí à ń sọ Jésù Kristi báwo ló ṣe pé tó. look at it now in Hebrews chapter seven. ìwọ wá wò ní Hébérù orí keje. from verse twenty. 26. Láti For such an high priest became us who is holy, harmless, undefiled, separate from sinners and made higher than the heavens àìlẹ́gàn àìléèrí tí a yà sọ́tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀ àti àsìgbé ga ju àwọn ọ̀run lọ. You see Jesus Christ our great high priest he had no sin. Ó mọ̀ pé Jésù olórí àlùfáà wa kò ní ẹ̀ṣẹ̀. And then we are told that he because he is totally free from sin he is able to make atonement for us he is a propitiation for our sin and when God looks at what he has done on your behalf on my behalf he forgives us freely and forgives us fully completely. Nípa báyìí nígbà tí a wá rí gẹ́gẹ́ bí olórí àlùfáà wa ó nìkan nìkan náà ló yẹ láti ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa òun ló sì lè ṣe ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ wa nígbà tí Ọlọ́run ti rí kó ṣe gbogbo àṣeparí ìwẹ̀nùmọ́ wa yìí á dáríjì wá lọ́fẹ̀ẹ́ á sì gbàgbé gbogbo ẹ̀ṣẹ̀ wa. 1 Peter chapter two verse twenty-two. Pétérù kìíní orí kejì ẹsẹ̀ ìkejìlélógún. Who did no sin, neither was guile found in his mouth. Ẹni tí kò dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni a kò sì rí àrékérekè ní ẹnu rẹ̀. Completely perfect. Ẹni tí ó jẹ́ pípé pátápátá. In First John chapter three verse uh, five. Nínú Jòhánù kìíní orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún. And ye know that he was manifested to take away our sins and in him is no sin. Ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. You can see then that Jesus Christ our great high priest is perfect. O wá lè rí nígbà náà pé Jésù Kristi olórí àlùfáà wa ó jẹ́ pípé. And remember His great. O o o sì mọ̀ òrùlá láti rán Remember His gracious. O sì jẹ́ olóore ọ̀fẹ́. Remember His glorious. O sì jẹ́ ológo pẹ̀lú. Now having such an high priest like this. Nígbà tí a wá nírú olórí àlùfáà ńlá Can we lose courage? Ǹjẹ́ a wá lè fàsẹ́yìn? You see the devil be throwing arrows at us. Ó mọ̀ èsì yóò máa ta fàsí wa. But remember the ex excellency of our great high priest. remember the supreme dignity of our great high priest. remember the sufficiency of our great high priest. and remember that every time you pray the devil may say that that's a weak prayer that prayer that profession comes into the hands of Jesus he presents it before the father as your great high priest nígbàkí ìgbà tí o bá ń gbàdúrà èṣù lè sọ fún ọ pé àdúrà rẹ yẹn kò lè mú nǹkan wá ṣùgbọ́n nígbà tí olórí àlùfáà wa bá gba àdúrà náà ìjẹ́wọ́ rẹ yìí tí ó mú lọ síwájú bàbá ìgbà náà ni àdúrà náà yóò jẹ́ ìtẹ́wọ́gbà. having such a high priest can we lose courage. nígbà tí a ní olórí àlùfáà bẹ́ẹ̀ ǹjẹ́ a lè fà can we draw back in cowardice and impatience and faint heartedness. ǹjẹ́ wa lè padà sẹ́yìn nínú ìbẹ̀rù bojo kí a wá di apadà sẹ́yìn. why he is there to help us all the time. kò sídìí kan torí pé ó wà ní àrọ́wọ́ ó tó láti ràn wá lọ́wọ́. His blood cleanses from every sin. Ẹ̀jẹ̀ rẹ̀ máa ń wẹ ni mọ́ kúrò ní ẹ̀ṣẹ̀. He has prepared a place for us in heaven. Ó ti pèsè àyè sílẹ̀ fún wa lọ́run. He wants you to get to heaven. Ó ń fẹ́ kó dé ọ̀run. And it is not your strength that is going to get you there. He is supporting you and sustaining you and coming around you every time. He is helping you and talking to the Father about you. Kì í ṣe nípa apá tàbí agbára rẹ ni wàá fi dé ọ̀run ṣùgbọ́n ó ń tì ọ́ lẹ́yìn, ó ń ràn ọ́ lọ́wọ́, ó ń fún ọ lókun, láti lè mú ọdọ́rùn ó bá ọlọ́run bàbá sọ̀rọ̀ nítorí rẹ. that's why it says now let us hold our profession. ìdí tó sọ pé kí á di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa mú nìyí. let us persevere and run in the race that is set before us. pé kí á máa fi ìwà ìyá ìjà sáré tí a gbé ka wájú wa. he loves us. ó fẹ́ràn wa. he watches over us. ó ń pèsè sórí wa. he is praying for us. ó ń gbàdúrà fún wa. he is willing to hold us. ó ń fẹ́ láti dì wá mú. he is able to hold us. ó ní agbára láti dì wá mú. he will keep us victorious over sin. yóò fún wa ní ìṣẹ́gun in temptation affliction, he will support you. Ní àkókò ìdánwò yóò mú ọ̀mú. You will not fall. O ní ṣubú. You will not fall. O ní ṣubú. If you are falling in the past. Tí o bá ti ṣubú tẹ́lẹ̀. Look up. He's stretching out his hand. He wants to carry you. And he will carry you. And by the grace of God. We'll meet up there. In verse 15 of Hebrews chapter 4, For we have not an high priest which cannot be touched by the feeling of our weaknesses and infirmities and feebleness. But in all, was in all points tempted like as we are, yet without sin. Ẹni tí a ti dánwò ní ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí àwa ṣùgbọ́n láì lẹ́ṣẹ̀. That's the reason he's able to sustain and support us. Ìdí gan tó fi lè pa wá mọ́ tó fi lè dì wá mú nìyí. In Hebrews chapter two verse eighteen. Nínú Ébẹ́rù orí ẹsẹ̀ ìkejìdínlógún. For that he himself having suffered being tempted he is able to succor them that are tempted. Nítorí níwọ̀n bí òun tìkára rẹ̀ ti jìyà nípa ìdánwò ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́. now we come to point number three. àwa dé kókó kẹta báyìí. provision from the throne of grace. ìpèsè láti ibi ìtẹ́ orí ọ̀fẹ́. provision from the throne of grace. ìpèsè láti ibi ìtẹ́ orí ọ̀fẹ́. Eh, let us look at chapter four chapter four verse sixteen. ẹ jẹ́ kí a wo orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún. let us therefore come boldly nítorí náà jẹ́ kí a wá síbi ìṣẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́. you see what Paul the apostle is saying here. orí tí Paul apostoli ń sọ níyì. he says therefore. ó ní nítorí náà. because of the great high priest. nítorí olórí àlùfáà wa. because of his mercy. nítorí àánú rẹ̀. because of his faithfulness. nítorí ìjólóòtọ́ rẹ̀. because he is the beloved of the father. nítorí pé jẹ́ àyànfẹ́ bàbá. because he is making intercession for you. nítorí pé ń bẹ̀bẹ̀ fún ọ. because he stands between you and God. nítorí pé dúró láàrin ìwọ àti Ọlọ́run. he holds in one hand he holds

láéláé. They came timidly. Ìṣe ni máa ń lọ pẹ̀lú ìbẹ̀rù. They came fearfully. Wọ́n máa ń lọ pẹ̀lú ìwárìrì. In fact, even the high priest himself. Olórí àlùfáà fúnra ẹ̀ gan. He went into the holy of holies only once in a year. Ẹ̀ẹ̀kan lọ́dún ni máa ń lọ síbi mímọ́ jùlọ. And then around the edge, around the rim of his garment, they put little little bells that were sounding. And they put a robe that stretched unto the outside. If he did anything wrong in that holy of holies, he will fall dead and nobody can go in. They will use that rope and pull him out of the holy of holies. Ó tilẹ̀ jẹ́ pé nígbà tí ó bá fẹ́ wọ ibi mímọ́ jùlọ lọ lẹ́ẹ̀kan lọ́dún yẹn, aṣọ àlùfáà tó bá wọ̀ lọ, wọ́n so àwọn agogo kéékèèké mọ́ etí aṣọ yẹn débi pé wọ́n lè máa gbúrò ẹsẹ̀ rẹ̀ bí bá ti ń wọlé lọ ṣùgbọ́n tó bá lọ ṣàṣìṣe lọ́hùn tí ọlọ́run bá lù tó bá kú sọ́run okùn kan ti wà tí ó wà lóde tó jẹ́ pé wọ́n fi wọ́ jáde kò sẹ́ni tó lè wọ́n mímọ́ lọ. even the high priest whenever he went to that holy of holies he went with fear and timidity. olórí àlùfáà ìgbà náà gan bó bá fẹ́ lọ síbi mímọ́ jùlọ yóò máa lọ tìwárìrì tìwárìrì ni. and those people in the old covenant whenever they were to do anything the sacrifice of the passover and the sacrifice of the feast of the weeks any sacrifice they were making they did it with fear lest we miss any point lest we make any mistake. Do you remember the two sons of uh, Aaron that went into the house of the Lord, into the temple, into the uh, tabernacle. They were stricken with fire. They died because of the sin they did. They went with fear. Àwọn ènìyàn tí wọ́n ń ṣiṣẹ́ ìsìn ní àkókò májẹ̀mú láéláé, wọ́n máa ń ṣe é tìbẹ̀rù tìbójó ni torí pé wọ́n mọ̀ pé táwọn bá sì ṣe táwọn bá sì ṣe kékeré báyìí ìṣe ni ìdájọ́ ọlọ́run yóò wà ó rántí àwọn márọ́nì méjèèjì nígbà tí wọ́n mú iná àjòjì wá sínú tẹ́ḿpìlì ọlọ́run ṣe ni iná wá láti ọ̀run tó pa wọ́n rẹ́ torí pé wọ́n ṣe àṣìṣe. in fact one time they told Moses they said you go go to the presence of God whatever you hear come and tell us don't invite us to come you go alone they were afraid. ó mọ̀ pé nígbà kan wọ́n tilẹ̀ sọ fún Mósè pé ìwọ ni kó o lọ síwájú olúwa kó o lọ gbọ́n tí olúwa bá fẹ́ wí kó o wá sọ fún wa wọn ò lè lọ síbẹ̀ torí pé ẹ̀rù bá wọn. but now new covenant. ṣùgbọ́n nínú májẹ̀mú titun. everyone can pray now. gbogbo èèyàn ló lè gbàdúrà báyìí. the sinner you can come to the Lord. ẹlẹ́ṣẹ̀ lè wá sọ́dọ̀ olúwa báyìí. the backslider you can come to the Lord. apẹ̀yìndà lè wá sọ́dọ̀ olúwa báyìí. the weakest believer can come to the Lord. aláìlera nínú onígbàgbọ́ olúwa sọ́dọ̀ the members and the workers can come to the Lord. àwọn ọmọ ìjọ àti òṣìṣẹ́ wá síwájú olúwa. and when you are coming you come boldly to the throne of grace. tí o bá sì ń bọ̀ wá wá síwájú ìtẹ́ you see he uses the word come. Orí ó ọ̀rọ̀ wá. He says come. Ó ní wá. And look at it in this epistle is telling us all the time keep on coming keep on coming. Ó rí pé inú èpísẹ́lì ó sọ fún àgbàgbé pé ẹ máa wá ẹ máa wá. In chapter seven verse twenty-five. Ní orí ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. In chapter seven verse twenty-five wherefore he is able also to save them to the uttermost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 God must believe that he is and is a rewarder of them that diligently seek him. Ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó farabalẹ̀ wá. In chapter twelve and verse eighteen. Ní orí kejìlá ẹsẹ̀ ìkejì. Why are we coming boldly? Èdí kí ló dé fàtí a fi ń wá pẹ̀lú ìgboyà? Why are we coming with assurance? Kí ló dé tí à ń wá pẹ̀lú ìdánilójú? Why are we coming with confidence? Kí ló dé tí à ń wá pẹ̀lú ìgboyà? Why are we coming with the promise of God knowing that the Lord will not disappoint us? Kí ló dé tí à ń wá pẹ̀lú ìlérí Ọlọ́run tá a mọ̀ pé Olúwa kò ní já wa kulẹ̀? Chapter twelve verse eighteen. Orí kejìlá ẹsẹ̀ ìkejìlélógún. For ye are not come unto the mount that might be touched and that Born with fire, nor unto blackness and darkness and tempest. Nítorí ẹ̀yin kò wá sí òkè tí a lè fi ọwọ́ kàn àti sí iná tí ń jó àti sí ìṣú àti òkùnkùn àti ìjì. He says there is no fear now. Ó ní kò sí ìbẹ̀rù báyìí. It's no more in the old covenant. Kì í ṣe nínú àkókò méjèèmú láéláé. With the fire and the thunder and the lightning and the burning. Ní ibi tí ó jẹ́ pé iná ti ń jó tí àrá yóò ti máa sán tí òkùnkùn yóò

Zion. Unto the city of the living God, the heavenly Jerusalem, to an innumerable number, company of angels, to the great assembly, and the church of the firstborn, which are written in heaven, and you have come to God, the judge of all, and to the spirits of just men made perfect, verse 24, and you have come to Jesus, the mediator of the new covenant, and to the blood of sprinkling, who speaketh better things than that of Abel. Ṣùgbọ́n ẹ̀yin ti wá sí ìlú Ọlọ́run alààyè ti Jerúsálẹ́mù ti ọ̀run àti sí ẹgbẹ́ àwọn áńgẹ́lì àìníye sí àjọ ńlá àti ìjọ àkọ́bí tí a kọ orúkọ wọn ní ọ̀run àti sọ́dọ̀ Ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn àti sọ́dọ̀ àwọn ẹ̀mí olóòtọ́ ènìyàn tí a ṣe ní àṣẹ pé àti sọ́dọ̀ Jésù alárinà májẹ̀mú titun àti sí ibi ẹ̀jẹ̀ ìbúwọ̀nì tí ń sọ̀rọ̀ ohun tí ó dára ju ti Abẹ́lì lọ. Do you see what the Lord is now telling us? Ó wá lè rí tí Olúwa sọ fún wa ní. And he's now telling us everyone he says let us therefore come boldly unto the throne of grace. Ó wá sọ fún wa pé olúkúlùkù wa jẹ́ kí a wá síbi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà. You know there are some people that are running away from God. Ó mọ̀ pé àwọn kan wà tí wọ́n ń sá fún Ah God has known everything I did. Ẹ pé Ọlọ́run mọ gbogbo tí mo ṣe. Everything I said. Gbogbo tí mo sọ Ọlọ́run mọ̀. All the evil things I've done. Gbogbo àwọn ìwà ibi tí mo oh, ti wù. Oh yes he knows. Bẹ́ẹ̀ ni, mọ. But you are not not under the old covenant now. when the new covenant. Even though he knows what you have done. There is forgiveness within. There is mercy within. And there is love in his heart. Come come boldly to the throne of grace. What are we going to find? That we may obtain mercy. That we may obtain mercy and find grace to help in the time of need. Ó ní kí a lè rí àánú kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ran ni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. It's like he's calling us to mercy. Ó ń bí ẹgbẹ́ ń pè wá sí àánú. In Exodus chapter twenty-five. Nínú Exodu orí karùndínlọ́gbọ̀n. Exodus chapter twenty-five. Exodu orí karùndínlọ́gbọ̀n. Verse twenty-two. Ẹsẹ̀ ìkejìlélógún. Open it is a very important verse of scripture for us. Ó láti ṣí torí pé ó jẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe pàtàkì Exodus chapter twenty-five. 25 verse 22. Exodus orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ And there will I meet thee, and I will commune with thee from above the mercy seat. Níbẹ̀ ni èmi ó máa pàdé rẹ, èmi ó sì máa bá ọ sọ̀rọ̀ láti orí òkè tí àánú wá. not going to talk to you from the seat of judgment. He says this is the time of love, the time of grace, and the time of mercy. He says, why don't you come now, and I'll be communing with you from the top from above the mercy seat. Kìí ṣe àkókò láti máa bá ọ sọ̀rọ̀ láti orí ìtẹ́ ìdájọ́, ó ní ṣùgbọ́n nírú àkókò yìí, ó ṣe tí ò wá kí èmi kí ó máa bá ọ sọ̀rọ̀ láti orí òkè ìtí àánú wá. don't you need strength. tí o nílò okun. don't you need support. o nílò ìtìlẹ́yìn. don't you need mercy. o nílò àánú. don't you need courage. tí o nílò ìmúlọ́kànlé. don't you know the power of God. tí o nílò agbára Ọlọ́run. don't you need forgiveness. o nílò ìdáríjì. don't you need cleansing. tí o nílò ìwẹ̀nùmọ́. don't you need provision. tí o nílò ìpèsè. don't you need help. tí o nílò ìrànlọ́wọ́. don't you need the sustaining grace. tí o nílò ìpọ̀ don't you need God himself. You don't need light in the way. don't need solution to your problem. Don't you need enlightenment once again? Don't wá nílò ìtọ́sọ́ Ọlọ́run lọ́wọ́ rẹ. So you can now arise with courage and march on and move on. And then say, I know you devil, you thought I will not make heaven now. I know tonight I'm going to make it. Kò wá bu ẹnu ẹ̀tẹ́ èṣù pé ìwọ èṣù tó ṣe bí mi ò ní dọ́rùn lálẹ́ yìí ti mọ ọ̀nà sí ìlọrin. Let Let us therefore come now boldly to the throne of grace. To obtain mercy and to find grace in the time of need. The Lord is waiting for you now. Will you come? Rise up. You talk to the Lord. If you have not been saved. Why not tonight? If you have been sleeping you have not been restored why not tonight? If you feel you are very weak and you need the strength of God. Why don't you have a strength tonight? If you have been crying tears of agony. We have a great high priest. O He is tender. Ó He is loving. Ó He is merciful. Ó jẹ́ aláàánú. He is forgiving. He is able to strengthen me and strengthen you. Why don't you come? if you have met failure. if you have met discouragement, if it appears you are weak. if you are falling, if you ìlera disappointed the Lord, if you o disappointed your family, if you have disappointed your friends. if you have disappointed yourself. tó ah, why don't you come. Ah, the door of mercy is open. Ah, the door of grace is open. please. Please come in. He will take the vilest of sinners. He will take the worst of sinners. Whatever you have done. He saved Saul of Tarsus. He forgave Peter who denied the Lord. Ó dáríji Pétérù tó ṣe Olúwa. Please come. There is nothing for you to fear. Let us therefore come boldly to the throne of grace. Why are you afraid? Why are are you ashamed? Kí ló dé tójú tí ọ? He knows your weakness. Ó mọ ìlera rẹ. He knows your failure. Ó mọ ìkùnà rẹ. He knows your sin. Ó mọ ẹ̀ṣẹ̀ rẹ. He knows your backsliding. Ó mọ ìpadà ah, sẹ́yìn rẹ. Why are you thinking he doesn't know? Kí ló dé tó rè pé kò mọ̀? Don't be ashamed. Má ṣe jójú ó tì ọ. He died for you. Ó kú fún ọ. He shed his blood for you. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ọ. He took your place on the cross. Ó gba ipò rẹ lórí àgbélébùú. for you now. Ó fún ọ praying for you. Your prayer may be weak, his prayer is strong. Àdúrà rẹ lè jẹ́ alá aláìlágbára ṣùgbọ́n àdúrà rẹ̀ lágbára. Maybe you don't have faith, he is believing on your behalf. Ìyá ò ní gbàgbọ́, òun gbàgbọ́ nípa rẹ̀. Lean upon him. Simile. Rest upon him. Simile. Tell him what you have done. Sọ fún un nípa tó ṣe. Confess your weakness to him. Jẹ́wọ́ àwọn àìlera rẹ fún. Confess your infirmity to him. Jẹ́wọ́ àìlera rẹ fún. He will not tell another person. Kò ní sọ fún ẹlòmíì He will not make fun of you. Kò ní fi ọ́ ṣe yẹ̀yẹ́. He will not belittle you. Kò ní fojú kéré rẹ. He will not push you away. Kò ní tí ọ dẹ́rù. No matter what you have done. Ohun yòówù tó o bá ti lè ṣe. Please come. Jọ̀ọ́ wá. Please come. Jọ̀ọ́ wá. Let us come boldly to the throne of grace. Ẹ jẹ́ kí a wá síwájú ìtòrò It is the throne of grace. It is the throne of grace. I need the grace of God. You need the grace of God. That grace is abundant grace. Super abundant grace. Overflowing grace. All sufficient grace. Ever abiding faith. It's a grace that will never dry up. It's a grace that will never fail. It's a grace that will go beyond your sin. Orí ọ̀fẹ́ tó ta ẹ̀ṣẹ̀ rẹ yọ ni. Grace that is greater than all our sin. Orí ọ̀fẹ́ tó ta ẹ̀ṣẹ̀ wa yọ. Grace grace. Matchless grace. Orí ọ̀fẹ́ ńlá. Marvelous grace. Orí ọ̀fẹ́ àgbáyé lọ. The grace that is greater than all our sin. Orí ọ̀fẹ́ tó ta ẹ̀ṣẹ̀ wa yọ. Let us come boldly to the throne of grace. Ẹ jẹ́ kí a wá pẹ̀lú ìgboyà síta orí ọ̀fẹ́. He will forgive you. Yóò dárí jì ọ́. Don't say you are fed up. Má sọ pé ó sú ọ. You will get to heaven. Wà á déjọba Ọlọ́run. Heaven is your home. Ìjọba Ọlọ́run ilé rẹ ni. Jesus died for you. Jésù kú torí rẹ. There is a rest now waiting for the people of God. Ìsinmi kan dúró di àwọn ènìyàn Ọlọ́run. You will not be lost. O ní sọnù You will not perish. O ní ṣègbé. You will not die in the wilderness. O ní kúnnú aginjù. The devil may try but you will not succeed. Èṣù lè gbìdé wò lọ́wọ́ ní orí. O ní padà sẹ́yìn. You will not leave the Lord. O ní fi Olúwa sílẹ̀. You will stay in the Lord. Wà á wà nínú Olúwa. You will stay with the Lord. Wà á wà pẹ̀lú Olúwa. He will help you. Yóò ràn oh, lọ́wọ́. Yes, I know you are weak. Mo mẹ́ pé o jẹ́ aláìlera. I know you don't have strength strength. I know you are falling many times. Come, let us come boldly. Don't be ashamed. Don't be afraid. You are not coming to a mountain that is burning with smoke. You are not coming to a, mountain that is burning with smoke. You are coming to Zion. You are coming to Christ. You are coming to the mercy seat. I will come commune with you from the mercy seat. come. come. come. come. do you have any trouble? are you perplexed? are you sick? Ó dàbẹ̀ kó o ṣàìsàn. Are you tormented? Ó dàbẹ̀ pà ń pọn lójú. Are you afflicted? Ǹjẹ́ à ń jẹ́ ọ níyà? Are they damaging your brain? Ǹjẹ́ ó ti kó bá ọpọlọ rẹ? Are they tormenting you? Ǹjẹ́ wọ́n ń pọn lójú? Why are you going to run back to the herbalists? Kí ló dé tó o fẹ́ sá lọ sọ́dọ̀ babaláwo? Why are you running away? Nígbà tó tó tó. Why are you running away? Níbo ló sá lọ? Why are you running away? Kí ló dé tó ń sá lọ? Come. He is a great physician. Ó ní olùwòsàn náà. Come. Máa bọ̀. He is a savior. Ó ní olùgbàlà. Come. Máa bọ̀. He is a redeemer. God is waiting for you at the mercy seat. He is not judging you. He is not judging you. He is not damning you. He is not condemning you. Let us come to the throne of grace. And we will receive the mercy of the Lord. He will help you. He will help you. It will help you. Yóò ràn Why are you deciding to go back? Kí ah, Because I'm not strong. Eh, I cannot do this thing. I cannot obey the law. I cannot obey the doctrine. I am too weak. I cannot be holy. I'm not the kind of person that should be in this church. I am a shame to the people of God. Don't worry about that. Come. The Lord will help you. He will strengthen those who are weak. Let us come boldly to the throne of grace. That we may receive mercy and receive grace and uh, find help in the time of need. And whosoever cometh unto me. I will in no wise cast out. Come and he will receive you gbà ọ́. And he will give you rest. Yóò sì fún ọ ní ìsinmi.